ètò yín ètò wa ògo ìgbàlà ó ń tẹ̀síwájú òun náà la máa fi ẹnu rẹ̀ gúnlẹ̀ ní sáà tá a wà yìí ṣùgbọ́n kó tó di wípé a kúrò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ bá ti rí ní ìsàlẹ̀ mọ́ọ̀mọ́wòrán yìí òun náà ni kí ẹ pè wá sí bẹ́yìn bá ní ìbéèrè tàbí ohunkóhun tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ Ṣògorẹ́níkejì ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ wò ẹ wọn bá ti gbé ọ̀dà yín lóhùn dáadáa ẹ bá wa sọ ẹ béèrè ohunkóhun tẹ bá fẹ́ bóyá ẹ sì ní ìpolówó tàbẹ́ ní orin tẹ fẹ́ kí a bá yín ṣe àfihàn ẹ̀ lórí Orísun bó ṣe jẹ́ nìyẹn lágbára Olódùmarè ayé yín ò ní bàjẹ́ ìránṣẹ́ Ọlọ́run sì wà nínú ilé pẹ̀lú mi ohun tí a sì ń yànnàná láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí náà ní ìfàyègbani láti òkè wá láti ọ̀dọ̀ Ọlọ́run nìkan pásítọ̀ Adémọ́lá Adépọ̀jù àwọn náà sì ni àlejò mi láàárọ̀ yìí bàbá ó ní agbára lákòótán ara hmm. ohun tá à ń sọ̀rọ̀ látàárọ̀ náà rè hmm. ẹ jẹ́ mú gbólóhùn mẹ́fà kan jáde fún wa nínú ẹ̀ máa sọ lóyìnbó máa sọ yorùbá kó lè yí àwọn ènìyàn dáadáa ohunkóhun tó o bá gbàgbọ́ nu kristi sọ ọ́ jáde say it hmm. ohun tó o bá sọ ó ṣe kókó ìkejì ni jẹ́wọ́ rẹ̀ confess it. it ohun téèyàn bá gbàgbọ́ nínú jésù sọ jáde. ó ti sọ wá dọ lọ́rọ̀ àbí yóò sọ wá dọ lọ́rọ̀ ẹ̀ sọ jáde ọlọ́rọ̀ ni mí wàá máa jẹ́wọ́ rẹ̀ jẹ́ kí ìwà àtiṣe rẹ̀ ó fi hàn wípé ọlọ́rọ̀ ni ọ́ ìkẹta ni pé speak it sọ́síta sọ́síta sọ́síta má farapamọ́ ìkẹrin ni fàámọ́ra draw it àbí kó o yà á sílẹ̀ hmm. wàá yà ní pattern bóyá máa rí rèé bóyá máa ṣe rèé máa ṣe rèé òun ló máa ń pè ní pé kí ẹ sọ pé ẹni tó ní vision kó kọ́ ọ sílẹ̀ torí ohun tó fẹ́ dà lọ́la nìyẹn ètò ìkarùn ẹ̀ ni máa retí ẹ̀ ní ìrètí nínú tó ń ṣe yẹn nínú tó ti jẹ́wọ́ rẹ̀ nínú tó ń sọ yẹn ẹlòmíì máa sọ pé orí òun burú bó ti sọ pé orí òun burú yẹn ẹskísà mm-hmm. orí ẹ̀ dẹ̀ máa burú torí pé ẹnu ẹ ló fi sọ ẹnu ẹ ló fi sọ ó fi jẹ́wọ́ ẹ ó tún sọ ó ó dẹ̀ tó sọ jáde gbogbo etí tó ti gbọ́ ṣùgbọ́n máa sọ ohun tó da sínú ayé rẹ bó ti ń gbọ́ mi lónìí pé ìwọ fara rẹ máa retí wípé yes màá ṣe rere máa láyọ̀ máa lọ́nú ògo máa ṣe máa lọ́lá máa lówó hmm. máa ṣe máa ṣe ṣùgbọ́n jẹ́ wá fún wa ní gbólóhùn àdúrà bíi mélòó kan. adébí hmm, hmm. tá ń lọ. gbàdúrà kó sọ fún ọlọ́run. olúwa. olúwa. yọ̀ǹda ojú rere tí ò lódiwọ̀n yọ̀ǹda ojú rere tí kò lódiwọ̀n fún mi. lábẹ́ ọ̀run yìí. lábẹ́ ọ̀run yìí. sínú ayé mi. sínú ayé mi. níbi gbogbo tí n bá dé. ní gbogbo ibi tí n bá dé. ojú rere tí ò lódiwọ̀n. ojú rere tí kò ní òdiwọ̀n. ẹ tọ́lọ̀ bá fún lójú rere sà ó lè pàdé kìnìún bíi. danieli danieli ẹ wò bí kìnìún ṣe dolóńgbò fún danieli. wọ́n fara nù. ojú rere ọlọ́run lórí gbà. ojú rere ni sà. Mm wàá dẹ̀ ojú eré ọlọ́run àmì jésù ojú eré rẹ̀ yóò tàn sínú ayé rẹ̀ àmì ìkejì olúwa fún mi ní àṣeyọrí tí ò ṣe é dá dúró. olúwa fún mi ní àṣeyọrí tí kò ṣe é dá dúró. success that is unstoppable. olúwa fún mi ní àṣeyọrí tí kò ṣe é dá dúró. ẹni tí ọlọ́run bá ti yọ̀ǹda rẹ̀ fún hmm. àṣeyọrí tí ò ṣe é dá dúró ẹ̀sìkìsà wọ́n lè takò níbi gbogbo. Hmm torí pé ọlọ́run ló fún ní àǹfààní láti débẹ̀ ẹsikísà hmm. gbogbo ète àti àbá ènìyàn láti jalulẹ̀ ẹsikísà adé fail hmm. torí pé kì í ṣe agbára ènìyàn ló fi débẹ̀ hmm. kì í ṣe ọgbọ́n ènìyàn ló fi débẹ̀ kì í ṣe ìfẹ́ kì í ṣe pé ènìyàn agbára èèyàn ọgbọ́n èèyàn ènìyàn máa jáyàn bọ́ ènìyàn máa jáyàn bọ́ ẹja sọ fún ọlọ́run náà ìkẹta rèé sọ fún ọlọ́run ọwọ́ agbára tí fàárẹ̀ fún ni. ọwọ́ agbára tí fàárẹ̀ fún ni. olúwàjú wọnú ayé. olúwàjú wọnú ayé mi. ọwọ́ agbára tí fàárẹ̀ fún ni. ọwọ́ agbára tí fàárẹ̀ fún ni. látòkè. látòkè. látilẹ̀. látilẹ̀. látọ̀sùn. látọ̀tún. látòsì. látòsì. níwájú. níwájú. lẹ́yìn. lẹ́yìn. olúwa. olúwa jẹ́ kí ọwọ́ yẹn wọnú ayé mi lọ. jẹ́ kí ọwọ́ yẹn kó wọnú ayé mi lọ. ọwọ́ yẹn á sì ayé rẹ. àmì jésù. ọba lè gbàgbé mo wọnú ayé rẹ. àmì ọwọ́ àánú olódùmarè tí ń pèrè wọlé fún ni lórúkọ jésù kristi ó yá kó wọnú ayé rẹ̀ èyí tó kẹ́yìn nínú rẹ̀ sọ fún ọlọ́run alààyè hmm. olúwa gbogbo ohun tó o ti ṣe parí torí mi táyé hmm. ò jẹ́ n gbádùn. gbogbo ohun tó o ti ṣe parí nítorí mi táyé ò jẹ́ kí n gbádùn. láti òní lọ. láti òní lọ. èmi adémọ́lá ọmọ adépọ̀jù. èmi ṣògo rẹ ni kejì ọmọ abíọ́nà. sóyìnbó lẹ sọ ní àbí èmi adébọ́lá ọmọ adébọ́lá. èmi ṣògo rẹ ni kejì. kí bẹ̀rẹ̀ sí gbádùn rẹ̀ kí bẹ̀rẹ̀ sí ní gbádùn rẹ̀. ìṣerere tó ti ṣe parí ìṣerere tó ti ṣe parí. bíbélì sọ pé ó ní ó parí. parí gbogbo ẹ̀. ó ti parí ohun tó rẹ̀ ti parí yẹn ọlọ́run ti ṣe nínú ayé oh, rẹ̀. mo wá wù ọ́ lónìí hmm. ní kóta tí mo dé yìí oh, mo fẹ́ wúre. Oh, ẹ gbọ́ lórúkọ láti jésù kristi gbogbo tá a ti ṣe parí lórí àgbélébù táwọn alálẹ̀ ilé rẹ̀ sọ pé ò ní gbádùn lórúkọ jésù kristi àṣẹ ọ̀run yọ̀ǹda. àgbé jésù. gbogbo ipá àti agbára alálẹ̀ tó ń fogun jà ọ́ lórúkọ jésù iná oya ó jó wọn run. àgbé jésù. ọwọ́ àwọn àgbà tó ń yọ ayé rẹ lẹ́nu ọwọ́ àwọn àgbà tilé bàbá rẹ tilé ìyá rẹ tilé àna rẹ tí ò dáyé rẹ ó tó ń sọ ikú jésù tó ń sọ di asán lórí rẹ mo ní lórúkọ jésù ọwọ́ àwọn àgbáyé lónìí ó yẹ kó gbẹ. àbí jésù. èyí tó yẹ ká gé ẹ̀mí mọ́ gé dànù. àbí. ìdè mi mọ́ gé dànù. àbí. gbogbo ọwọ́ kọ́wọ́ tí ń fà ọ́ sẹ́yìn níbi ògo tó bá kú ni ẹ kó débẹ̀ ta kò ní ṣeé ṣe about to make it syndrome mo gbà á ládùúgbà lórúkọ jésù nínú ayé rẹ ogun rẹ ṣẹ ogun rẹ ṣẹ gbogbo ìwọ tó ń wọ mi láàárọ̀ ìtò jẹ gbèsè ẹ̀yin máa ń gbàdúrà fún ọ lórúkọ jésù níbi tó jẹ gbèsè sí ó yá jésù san gbèsè rẹ lónìí lọ rí àánú gbà tóró máa pè ó dẹ̀ máa sọ wípé lótìtọ́ ọlọ́run ṣe ìyanu ohun tó sọ mi tí mo jókòó sí nìyẹn mm. gbogbo ìgbèsè tó jẹ ẹ̀mí máa fagilé ẹni táyé sọ di ọ̀tá rẹ tó yẹ ó máa ràn ọ́ lọ́wọ́ hmm. lórúkọ jésù ìjà ayérayé táyé dálẹ̀ láàrin yín ẹ̀mí mọ́ parí ẹ̀ wọ́n ní ẹ̀mí mọ́ parí ẹ̀ gbogbo ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀san ẹ̀jẹ̀ tó ń jà lónìí kó dópin lórí rẹ mo gbàdúrà fún iléeṣẹ́ virtual media virtual media ó yá dìde tá ìmọ̀ ńlẹ̀ virtual media dìde. Time, tẹ́ ìmọ́lẹ̀ virtual media dídé tẹ́ ìmọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ yìí lórúkọ Jésù Kristi ikú ò ní pa yín àìsàn ò ní dẹ̀yìn mọ́lẹ̀ ẹni tó iléeṣẹ́ yìí mo gbàdúrà ẹni bá lépa rẹ fún ibi ọlọ́run kó fogun ẹ̀yìn jà gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà nílé iṣẹ́ yìí lórúkọ jésù kristi ọlọ́run á kó kìkì yín agbára rẹ̀ yóò tì yín lẹ́yìn ẹ ò lákojọ ẹ ò ní sọmọnù ẹ ò ní sáyánù ẹ ò ní sọkọnù ìlérí ìfẹ́ ọlọ́run yóò ṣẹ láyé rẹ bẹ́ẹ̀ ti fàyè gba kristi inú iléeṣẹ́ yìí lórúkọ jésù sátánì ò ní ráàyè òkùnkùn ò ní ráàyè lórúkọ jésù iléeṣẹ́ yìí ò jóná ọ̀fà òkùnkùn nínú ìjọba òkùnkùn tọ́lẹ̀ láwọn ta jáde lórúkọ jésù kò ní bá yẹn kò ní bá ẹnikẹ́ni lákòótọ́ mo tó sọ ìwọ tó ń wọ̀ mí lónìí yìí mm. ibi táyé ń dá ọ dúró sí yẹn ó yá ọwọ́ ọlọ́run gbé ọ dìde ta ló lò ní jẹ́ èèyàn mm. lórúkọ jésù láti olóbó pa á láṣẹ ó yá lọ jẹ́ èèyàn dá ọ láti jẹ́ láyé ó yá lọ jẹ́ ẹni bá tún takò sáà. lórúkọ jésù kristi ogun ọ̀run bínú sí. àmín. brashogo bẹ́ẹ̀ ti dúró wọ bẹ́ẹ̀ mo lórúkọ jésù ọ̀nà òdẹ kì í dín mọ́jọ́kọ́jọ́ máa yọ o oh, ọ̀nà òní dín jésù. ọlọ́run sọ ìgbé yín di ńlá. àmín. ẹ ó gbilẹ̀. àmín. ọkàn yín o. Hmm. ta jẹ́ láyé yìí. tá a bá ti fayé bọ̀rùn jẹ́ ọ̀tàn ò ní fayé bọ̀rùn rẹ jẹ́ o ìjọba ọ̀run yẹn a ó débẹ̀ a ó jèrè níbẹ̀ a ó jọlá níbẹ̀ a ó di adé yìí a ó sì bá Kristi jọba yóò sì dára fún wa Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣe òun bàbá wa nínú olúwa dúpẹ́ púpọ̀ wípé a pè yín ẹ sì jẹ́ wa lórúkọ jésù hmm. lágbára ọlọ́run nínú ògo rẹ̀ nínú oore ọ̀fẹ́ rẹ̀ ìrèlè tẹ́ fi wàásù fún wa yìí lórúkọ jésù ọlọ́run àmà mú yín tẹ̀síwájú àmín lórúkọ gbogbo àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí ni a fi ń kí wípé ẹ ṣe púpọ̀ fún àǹfààní àwọn èèyàn tí wọ́n bá fẹ́ pè yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti bá yín sọ gbólóhùn kan tàbí méjì ibo ni lè pè yín sí. wọ́n lè pè mí sórí ẹ̀rọ ìpè zero eight zero two three five two three five three zero three zero four five eight four five eight zero eight zero two three five three zero four five eight fúnra mi ni máa gbé tí máa dá yín lò. ẹ ṣe sá ẹ wo káwa máa fi eléyìí ṣe lọ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ètò tòní adúpẹ́ púpọ̀ nínú ilé lọ́ọ̀dẹ̀ ní gbogbo ibikíbi even àwọn ẹlòmíì gbé fẹ́ràn wọn lọ́wọ́ báyìí lórí application start time ni wọ́n ti ń wò ó ẹ̀yin tẹ́ fàǹfààní ẹ̀yin tẹ́ tún fẹ́ máa wò wá sí níbikíbi tẹ́ bá wà ẹ̀yin download application start time ẹ lọ síbẹ̀ kẹ́ search fún Orísun gàdàgbà gàdàgbà ló máa gbé wá fún yín gbogbo bó ṣe ń lọ gan-an lásìkò yìí ní wákàtí níṣẹ́jú kan náà bá a ṣe fi hàn lórí tẹlifíṣàn náà ni wọ́n máa ma fi hàn lórí tẹlifóònù yìí tí ẹ gbé dání lágbára olódùmarè iná ò ní tó yín o lágbára ọlọ́run ẹ máa pọ̀n sí kò ní tán lọ́wọ́ yín láṣẹ olódùmarè nínú gbogbo tí ẹ bá ń ṣe ìbùkún ọlọ́run a máa pọ̀n sí nínú ayé yín lórúkọ àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ láàárọ̀ yìí lórúkọ Joshua owó ẹ̀yẹ tí ó jẹ́ ẹni tí ó wà nídìí ẹ̀rọ ayàwòrán gẹ́gẹ́ bí ayàwòrán wa ní òwúrọ̀ Emmanuel Ariyi ibi ló ń kì sínú ara wọn o nínú ilé lọ́hùn ẹni tó gbòmí sílẹ̀ òun náà ni Francis seo nígbà tí wúrà ń bẹ nínú ilé gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ fún ayàwòrán láàárọ̀ yìí Adébáyọ̀ Ọláwùmí ló ṣe òfin tótó rẹ̀ ẹni tí ó kì í sínú ara wọn dáadáa tí gbogbo ẹ̀ fi mọ́lẹ̀ kẹtẹrẹ òun náà ni wọ́n ń pè ní Olúwafẹ́mi ayélujára ṣògùn ẹnìkejì yìí lélẹ́yìí lórí gbogbo social media pátápátá pàápàá lórí Instagram tí mo máa ń lò sí dáadáa ẹ tẹ̀lé mi Ṣògorẹ́níkejì èmi nìkan ni mo wà mẹ́ẹ̀ tó ń jẹ́ orúkọ yẹn ẹ má fi HCO Ṣògorẹ́níkejì ibẹ̀ náà ni mo wà ẹ tẹ̀lé mi ẹ bá mi sọ̀rọ̀ nǹkan tẹ́fẹ́ kí n fi kún nǹkan tẹ́fẹ́ kí n yọ kúrò ńbẹ̀ á sì ṣeé ṣe bó sì jẹ́ lórí Facebook náà Ṣògorẹ́níkejì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi lè béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ nípa tẹlifíṣàn Orísun náà ló wà nísàlẹ̀ mú màwòrán yìí ẹ yẹ kí n máa fi eléyìí ṣe lọ láàárọ̀ yìí tí tó fún madìgbà míì táwọn máa fi rí ẹ àti àánú táwọn máa fi pàdé lórí àkọ́tún ètò yín ètò wa ògo ìgbàlà èmi ṣògo rẹ̀ ní kejì sọ fún yín wípé ó dàbọ̀.